I must commend you girls for your fearlessness. Indeed, you are all warriors. black bra láyé àwa obìnrin ẹ máa fura ohun tójú wa lójú rí sinimá black bra. fojú àná wò kú ẹbọra ló bọ́ wọn láṣọ. Ọ̀làsán Film Nigeria Limited á ti dé. Black Bra lórúkọ wọn. Rapists làwọn eléyìí wọ́n desperate wọ́n deadly. Ọkùnrin tó bẹ kó sí wọn lọ́wọ́ ọ̀run làálà. Ẹ ṣe òkọ́kú ni wọ́n. I will forgive you, brother. Ẹ sọ fún Latif Adédìméjì kó má kọjá yàrá ẹ̀. Kó má di àwọn eléyìí. Àwọn court àwọn court wọ́n lé mi. New cell ni. Yeah. Uh, Drop that phone. Black bra. Black bra no be ló bí ṣẹrẹṣẹrẹ o. Bẹ́ẹ̀ wọ́n tutù lẹ́yìn ògbóná nínú. Bó o fojú jẹ́kun wọn pẹ́ràn jẹ́. Nínú sinimá do Black bra. A movie written and produced by Anita Odugbemi. Directed by Adébáyọ̀ Tijani. Starring Ọdúnládé Adékọ́lá. Dumoke George. Latif Adédìméjì. Mercy Aigbe. Bùnmi Ajíbóyè. Victoria Kọ́láwọlé. Osman Gbadebo ní tọdún gbẹ̀mí yẹtúndé adẹ́rìbígbẹ́ títí ọ̀ṣináwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun black bra kẹta fọ́tò message grab your copy now now now. wọ́n fún mi ní kọ́mú dẹ̀ ní kòtò ẹsẹ̀ mi ti kọ́ ẹjọ́ ṣẹ́ nílòkò àṣẹ rí kòkò.